àwọn asọ́pù ní four I mean four twenty inshallah asọ́pù to four twenty one ni wọn àbí àbí kí ló wà lọ ok four twenty two àbí so àwọn ọba wà lọ ok àwọn ọmọ ọ̀sán mi wà àwọn òfin dàbí ẹni wà sọ yìí ok so. àwọn wa mú wa yi pé pé akakutu parí muhadara ní four thirty ẹ báyìí inshallah ta'ala kí ọlọ́run fún ọ̀sẹ̀ ṣe lọ ọlọ́run bá lè fi ahọ́n wa lé náà kó sì fi ètò wa náà lé náà fọ́lẹ́ ìtọ́pá tó ọ̀rọ̀ ṣùkọ́ ọ̀rọ̀ máa yọ ọ̀rọ̀. الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد ليتي أتوقفهم الله أشي الصلاة والنبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي الله سبحانه وتعالى بدي كل ما جاءك أتي عنه حبه وبلاي كي صلاتنا ما بام عليه النبي أتي وصحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam títí ó fi máa ti jọ ìgbéǹde àlùfíàrù. àlẹ́yìn náà mo kí gbogbo ìjókòó yìí púpọ̀ bó ti ẹ̀ di pé bó ní ìbá ti kíjòkòó kò fẹ́ jẹ́ mi dáadáa rọ́pọ̀lọpọ̀ ọ̀gbà téèyàn bá ń lọ nìkan báyìí àlejò lèyàn máa ń jẹ́ mẹ́ àmọ́ bí tá a wà lénìí ẹlòmíì lè rò pé wọ́n gbé àlejò wá bóyá ojú tẹ́lómi ò máa wù ú dòkó inú àmọ́ bí tá a wà lénìí èmi rò pé àlejò kọ́ ní sọ̀rọ̀ báyìí tó ìwà máa bí ìbájú wa tí ní mo kíra mi ní àbí mo kí gbogbo jàmá orí gbogbo wájọ ń kíra wa ẹ̀ẹ́dẹ̀dá àkọmọ̀lọ́ ọ̀dá gbogbo wájọ ń kí ara wa lábẹ́ ọ̀bẹ̀rẹ́là markazu ahli sunnati wal jamaa ní àkókò kúmbì àlékún dáadáa ọlọ́mọta àjẹkùtùmọ̀ bá wọn bẹ́ẹ̀ ìjókòó àwọn àlùfáà ó ní ìtawà mọ̀ ní markazu ahli sunnati wal àwọn àlùfáà tí wọ́n wá ń bẹ bẹ́ẹ̀ àwọn àlùfáà ti wà ní wọ́n tìrẹ́nìkan ti pè mí níjọ́ kan ní ìdí òde ń bọ̀ wá sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín ní amọ̀kòkò là mọ́wí bẹ́ẹ̀ máa ń wo àwọn ọ̀rẹ́ mi kọ́ o torí tí ìlè gbàgbé àwọn àkókò kan ti lọ téèyàn ti lò nú ayé gbogbo àwọn àlùfáà wa tó jókòó yìí nígbà wọn bá dé jókòó tó bá wá dásìkò abẹ́ra dùdú àti pọ̀mọ́ lórí lẹ́jọ́ náà lọ́wọ́ èmi ní wà lọ yíra dùdú àti pọ̀mọ́ pẹ̀lú pepsi àwọn ọmọ wa jẹ́ ẹ̀dàkùn táwọn ọ̀rẹ́ mi wá nù àkókò wọn pátá àwọn àlùfáà wà ní wọn ọlọ́mọ́sàbà àtàlẹ́kùn dáadáa fún ọmọ بين لاتري فضيلة الشيخ الفاضل عبد الغني جمعة الله تعالى ورعاه tábàlẹ́ yẹn máa ń lọ́mọ tí ó ti máa ń dàyà láàmú àpòjà wọn láàmú púpọ̀ àmọ́ lọ́n sì ní kí wọ́n rárá gbé ọlọ́ba àtúnwá lẹ́sùn lórí àtòrí àsìkò mi tó ti wá kéré torí ẹ kí n kí àwọn àlùfáà ti báyìí lọ tí mo ti gbé ohun kọmọ́bìnú ẹ̀ mo lérò pé yóò sàn dé gbogbo ibi tó bá yẹ kó sàn dé ọlọ́mọsàbà ọ̀sán wọlé sọ̀rọ̀ lónìí mo wá bí tí wọ́n náà ti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa àti ní

ọlọ́run máa tàdẹ́kùn ara báwọn náà ọ̀rẹ́ mi ti ní àṣẹ ìhà àjọ ọmọ ń kóra wa káàkiri ọlọ́run dáhùn ọmọ tó lóró àwọn ìjọ rẹ̀ ní òun ní mọ́ bá wọn mẹ́rù síra láìpẹ́ yìí gbà ọlọ́run máa tàdẹ́kùn ara fún ọ. torí àsìkò àkọlé tí wọ́n ní ká gbéyẹ̀wò níbi ilé ni ni manzilatul aql àbí al-aql fi mizan al-shari'a tí ń bá gbàgbé òkú العقل في ميزان الشريعة لا òṣùwọ̀n wo ní ṣẹ̀ríà fi wọ́n ipò wo ní ṣẹ̀ríà gbé táǹkì ní làákàyè sí ààyè wo sì ló gbé ká ní ní àlàákàyè ojú wo ní ṣẹ̀ríà fi wò ó torí báwọn oníjàmbá kan tí wọ́n bá define àwọn alùsùn náà gbà ní wọ́n láwọn sàlàbí yóò àbáwọn alùsùn náà jama ó láwọn táwọn gbà pé ẹjẹ́ ayọ́ làákà ìkónú ọ̀rọ̀ ẹ̀sìn yányán kó kàn kú ẹnu qala Allah qala rasuluhu qala sahaba ẹ̀yìn tí wọ́n ń parọ́ báyìí torí qala Allah òdẹ́lóun náà máa ń lò ẹ̀dàkùn kí ni wọ́n fi kéyìn náà láàkà iná ní ìdílẹ̀ ń parọ́ sí a máa ń torí kọ́sàwà ọ̀nà wo láàfi bẹnu àtẹ́lù wọn àwọn aláwọn alùsúnná làwọn tí wọ́n yọ láàkà ìkalẹ̀ wọ́n wá sọ́nù wọ́n wá ní asán dámọ̀ lòdú kí lolúwa wí kí lànà bìbì lọ ǹjẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìkiri ó ṣe é ṣe ká yanjú ẹ̀ nídòkó yìí ní ọ̀rọ̀ tí èsì tọ́lọ́n tí èsì tàbí ọlọ́dàkùnmọ́jú jẹnu wájáde wù ọ̀rọ̀ ìfẹ́ nú àfá oníwàásí yóò kọ́kọ́ tàbábò látàyàrí yóò tún wá ní kọmíṣà àgbápò lórí gbogbo àwọn ẹni tó bá sọ̀fẹ́ nú fún tọ́tẹ̀lé ọlọ́dàkùnmọ́jú sọ̀fẹ́ nú jòkó yìí o ọlọ́mọ wa lọ́rọ̀ fẹ́ nú mọ́ṣáàtì ọ̀rọ̀ owó ṣe déédéé kọ́ọ̀lọ́ sàhábà rọ̀lọ́lá yàrí tọ́ gbogbo jama náà tí ó wà gbọ́ wa bí a wà tààjọ́ ń bẹ́ tí òkú bá ti pọ̀ tó iná àbí gbogbo àwọn tí wọ́n mọ̀ wá lórí gbogbo àwọn kìíní tán tó kalẹ̀ yìí ọlọ́dà kọ́ mọ́jẹ́ kí dẹ̀wọ́n náà ló sì wá gbọ́ ọlọ́dàkùnrin mi nílé lọ láti mọ ṣàlàyé máa hùwà láàkàyè torí pé mo rò pé sábà ní kíní kan gọ̀ ní yóò á ní tààrí làákà yìí ń jẹ́ bẹ́ẹ̀ àbí tẹ́nì kan wà ń bí yóò mọ táǹkì ní làákà yìí tàbí discọ́ tó wà ìdáhùn pàlẹ́ àkàlù gọ̀ ní yóò á ní tààrí ìwọ́lọ́n ti tààdù wá àwọn ẹgbẹ́ ìjọ àwọn àwọn alẹ́rí na yọkọ̀tẹ̀sùn àkàlì ọ̀rọ̀ náà lè nìí àwọn ni wọ́n máa ń ṣe gòlówù níbi ọ̀rọ̀ tààrí ọlọ́run ti làwá kù lọ́wọ́ ọlọ́run dára padà sáà ni wọ́n ẹ̀ àwọn ni wọ́n kó wàhálà bolẹ̀ àwọn òjẹ́ wà lásìkò bàbá làbẹ́ máa wọnú tààrí nígbà kan wà nígbà ọ̀nà kódà ní àbá tó máa lọ àbùmọ̀ lọ wọ́ pé níbo ló wà wọ́n tún fàyè ònú sí ràbà tàbá ní àwọn akóyún kalẹ̀ ẹni pé ìyẹn lẹ́ta àti eléko ní bẹ láàrin wa àti bírọ́dà tí ó kàn àmẹ́dáwì dẹ́wì olùgbẹ́gbọ́jẹ tẹ̀wé kò ní tàwọn yóò láǹfààní bàbá déjò kó àwa ọlọ́mọ kéwú àjọmọ sọ yóò fún ara wa àmọ́ bo ni ṣẹ̀rí àgbé làákàyè ipò tí láàká ìwà nínú ṣẹ̀ríà ó ga rúrúrú alkùránì bàbàrà làákàí súnà nábì bàbàrà làákàí àwọn sọ̀hábà wọn bàbàrà làákàí tọ̀ bálùkùránì bá juwá bàbàrà làákàí tí hadith anájọ́ bàbàrà làákàí táwọn sọ̀hábà bàbàrà làákàí kí àwọn táà ti pè ní alùsúnnà gbà pé àwọn ń tẹ̀lé alùkùránì àti súnnà lágbọ́yé àwọn sálàfùl umma a jẹ́ pé báwọn tí ẹ̀ lánú sọ fún wa bá àbá ti ní jàmbá wọn a gbọ́dọ̀ gbà pé àwọn náà tí lákàjì a gbọ́dọ̀ wọ́pọ̀ gbà angongọ́sì bọ́ sí bẹ́bá wá padà sínú tíra àwọn ahàbìsúnnà wal jama'a àwọn sàlàbí yóò ẹ́ ìpé nínú ẹni tó mọ̀ yìí làákà ètò wọn ó tẹ́ kí ni jama kò sí níbi alùsúnnà wá bàbàrà làákà ìdé tàbí pé làákà ìgbàdé kò lè ẹ́bà tako ẹ̀rí ọlọ́run àtọ̀rọ̀ ànábì láíláí Sheikhul Islam Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah ọlọ́pàá bá kẹ́ Ibn Taymiyyah odindi síra lọ́pọ̀ wọ́n pè ní dárúkú tààrùbí làákìlì wọn nàkìlì mùjáládùbí mọ́kànlá ni ó jẹ́ pé èsì fáwọn alladhina yuqaddisuna al-aql bó ti wá kún tó àwọn tán fi lọ́lẹ̀ ń bẹ́ ó ń júwe pé ìntà ń pè nílà aká ìlọ́dọ̀ àwọn alùsùnà ipò rẹ̀ ṣe kí ni jama ti wá mọ́ ń sábà ṣe dáadáa rẹ̀ níbi gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ láyé wọ́n èyí bẹ́ẹ̀bẹ́ kúbẹ̀ẹ́ wọ́n èyí mọ́ fà tìkọ̀ tìkọ̀ wọ́n à ní ṣe àṣejù wọ́n à ti ní ṣe àṣe ètò níbi táàlù súnà mọ́ ń du káwọn máa wà níbo ni jama àárín ibi táàlù súnà ti wá yàtọ̀ ní pé ìgbọ̀rọ̀ débi ọ̀rọ̀ látàì bọ́ ti bàbára rẹ̀ tóun àwọn ìran èèyàn tí ń bẹ láyé lórí ọ̀rọ̀ làákà ìfún wa mọ́lẹ́yọ̀ kan a ní àwọn alladhina yuqaddisuna al-aql àwọn èyí tó jẹ pé gbogbo alámọ̀rí tí wọ́n láyé làákà ìnìkan nígbàpá àbí dájọ́ mẹ́ gbogbo nǹkan míì yóò mọ̀ tẹ̀lé làákà ìnì wal-Maturidiyya àwọn yóò yuqaddisuna al-aql wọ́n sọ làákàyè di tí ò yẹ wọ́n sọ di wọ́n gbé ògo fún làákàyè kódà ju al-Qur'anu àti sunna nàbì wọn. àwọn ará kejì làwọn táwọn rò pé ẹja pa làákàyè yányán kí wá ṣe pọ́rọ̀ lọ́nà náà lọ́fẹ́ dúró tì náà wọ́n kàn gbá wọn òṣùlù kan kalẹ̀ fúnra ara wọn ni kò wá sí bí tó bá wá ń bẹ lábẹ́ òṣùlù yẹn ò bá ti wá tako làákà ìtó wọ́n ní ẹja filẹ̀ bí ó ti máa bí ó ti máa wà ní ẹwúrọ àwọn jàbíríyà lápẹjù yìí jàbíríyà gbà pé gbogbo nǹkan pátá ọlọ́run kádàrà rẹ̀ bẹ́ẹ̀ àwọn ará táwa bàbá wa bẹ́ẹ̀ bọ̀rọ̀ ní ìtawàdà àwọn àmọ́ ń mú ọ̀rọ̀ kan wa táwọn bí ń pa àwa ọlọ́mọ kí wúlẹ̀ nínú jíra irú àwọn ọ̀rọ̀ bá ń bí ẹ̀ bá ń ka síra lọ́wọ́ ọkàn máa ọmọ rẹ̀ nìyí tọ́ba rẹ̀ ti ń ka síra lọ́wọ́ sí rẹ̀ nìyí mọ́tì kórì rẹ̀ yí o ó lè jẹ́rú àwọn ọ̀rọ̀ báyìí ń kà lọ́wọ́ gbà mí. wọ́n lọ bèèrè kan àtọkọ àtìyàwó abẹ́ àwọn tí àjàbíríyà náà wà ìyàwó rẹ̀ bá gbálé àlébá wálé òun náà wá dé a ló bá ká àlèmọ́dọ̀ ìyàwó rẹ̀ lọ nínú tí wá bí ojú wá yá yá àgbàgbà ọdí fa ogun kan yọ ẹ́ẹ̀ẹ́ẹ́ ìyàwó kan ní àà mọ́gbàgbé màjìbùrù ìnànà màjìbùrù ọlọ́pọ̀ gbàgbé pé àkídà tààjọ dúó lé lórí ni pé ọlọ́run ní ma ń jẹ́yàn pa ti ti nǹkan ò kádàrá ti kù lórí wa pé ìgbàdì wa kan wọlé ọkọlọ́ ti ní òkè òkè bẹ́ẹ̀ ló sọ kó sì parí bẹ́ẹ̀ jẹ́dí pé ọlọ́mọdé àgọ́ àti bọ́lọ̀mọdé àgọ́ ẹ̀bọ́lọ̀mọdé àgọ́ ni irú àwọn táwa ní báyìí náà wọ́n ti kí ni jàmáà ẹ̀mọ́jẹ̀ tó tọ́jú wọn ẹlẹ́mọ́jẹ́ àdánú wa alùsúnnà wal jamaa alùsúnnà wà dúró láàrin méjì ọlọ́wọ́ fi rú àwọn sheikh islam ibn taymiyyah al-harrani alayhi rahmatullah ibn taymiyyah al-hafiz ọlọ́wọ́ fi rú látà ìtóbi ó ga at the same time a gbọ́dọ̀ gbé láàká ìkọjá ayé rẹ̀ ṣẹ̀rí afẹ́ bàrá láàká ì a gbọ́dọ̀ wá láàfẹ́ lọ gbé ìṣúlù kan kalẹ̀ tí ó wá níjẹ́ kalẹ̀ máa lo láàká ìwà torí láàká èyàn ó gbọ̀ tányányán lèyàn ní ẹ̀yàwó àlèjẹba lórí màjìbòrò dáwọn ẹ̀kọ́ kọ́ bẹ̀ jù kí tó náà bá nílà káì àtọ́dé yẹ́ mi náà bá bẹ orí àlè tó wọ wá iná náà màjìbòrò náà ní ẹmọ́ látàí ti sọnù tó dáwọn òṣùlù yẹ̀yẹ́ tọ́jẹ́kínú káwà padà sínú àlùkọ́ à ìyẹn láti mọ̀ pé a ah, ṣẹ̀rí àwọn àyíká bàbàrà látàí ẹ̀rí pé bọ́lá ọba sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ kí ó ní lẹ́kọ́ omi yatafakkaru tó bá ní la'allakum ta'qilun tó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ àwọn ọ̀rọ̀ làákàyè làákàyè atamuruna an-nasa bil birr wa tansawna anfusakum wa kò ní ìdíkẹ́ yóò sọ̀kalẹ̀ túmọ̀ rọrùn pé àtàmùrú náà náà sàbìlìbìl áyà yìí àwọn bàánú ìsìráìlà ní gbáwí àwọn kèfèrí ni wọ́n àbí akàtàrí yà síbẹ̀ wọn ìwọ́tọ̀ ọmọ ní áyà kèfèrí náà lò fáwọn mùsùlùmí òkúrọ́ ni ọdún ọ̀nà bá ti mọ́ lò áyà yìí fáwọn mùsùlùmí gbogbo wa mọ́ lò áyà ta wí àwọn ta ní gbáwí jọ̀ mọ́ àwọn kèfèrí pọ́nbélé olúwa ni àtàmùrúnà náà sábìlìbẹ̀rẹ̀ ẹ̀yin ò máa pa àwọn èèyàn láti ẹgbẹ́ kí wọ́n máa ṣe dáadáa wọ̀tànsáwọ́nà àfúnṣẹ́kù dáadáa ni ẹwà gbàgbé ẹ̀fẹ́ ni ara tí ẹ̀yin ọ̀rẹ́ tí mọ́ sí fúnra wà á ń ah, tún أفلا يتدبرون القرآن أم على قلوب عقفالها ṣẹ̀rí àpọ́lá àká ilé ní ṣe ń dọ́rọ̀ padà sí bẹ̀rẹ̀ ó fi ó sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀bọ̀ ní kọ́mí ya àkílù ìnáma yẹ tàbátàrù ulul albá ọlọ́nà àtọ́ àmì kùránì kalẹ̀ pẹ̀lú èdè lárúwá la'allakum tààkìlú náà lè ṣe láákàyè tó túnmọ̀ sí pé láákàyè yẹn kọjá nǹkan tá a sọ fún fúyẹ́ ṣẹ̀rí àgbésípò tó ga tàbá wo náà lè kọ̀rọ̀ àdìlọ́ wájú wájú wọn tó bá jẹ́ pé lálùkìyàwó àwọn kan náà àwọn tèbèrè ò ti àwọn ọ̀rọ̀ wọn sọ fún wa alùbáyìí ó sọ pé àtẹ́lá aká ìyẹn náà ó tó ní nǹkan tó yẹ kéyìn ó bí mọ̀nà ah, fi ṣe á ah, táì ojú gbogbo yẹn jù lọ bẹ́ẹ̀ ni tó kí èsì tí wọ́n mọ̀ bọ̀ ní ẹgbẹ́ àà ah, nígbàtà ti lẹ láyé lọ́kùnrin náà nọ́sùmá na ayé alùpùpù láti sọ́gbé mú wa gbọrọ sọ́gbé mú wa káláwọn bá ti gbọ́ngbà náà ni a k'a nà kílù káti ẹ̀lá àgbọ́yùn ni káti ẹ̀lá bá lọ rẹ̀ ṣe làákàyè ó sọ bíyàn bá ti làákàyè kò yẹ kó wà lórí ni tí wà kó bá pé kó gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́rùn kó yẹ kó takò ọ̀rọ̀ ọlọ́run yẹn máa ṣe kí ni jẹ́mà yóò wọlé yóò sì jòkó àkọ́kọ́ nù torí àsìkò ní o nípa àwọn akó mẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bọ̀tá bá wo àlùkùránì lọ bí ó ti mọ dáwà padà sí ìlàákàì ní ẹ̀ṣẹ̀ ìlàákàì ọ̀rọ̀ tá a sọ yìí onílàákàì ní òye ọ̀rọ̀ tá a sọ yìí àwọn tí ó nílàákàì a sọ yìí àwọn tí ó gbọ́yé onílàákàì èyàn ti jẹ́ akọ́kọ́ mọ̀ pé alukurani ó sàpọ́nlé dàgbà ẹlẹ́ẹ̀kejì tágbọ̀ pé ṣẹ̀ríà ó kàlàkà yìí kú gán àwọn afá àmọ́ ń pe kíní kan ní alukuliya abdulkabi èmi kan pé fún wa ní makadu ṣẹ̀ríà èmi kan ní alimakadu kubra pé báàlù kòránì ìfẹ́ rí tààrí tó tóbi hun mo ti pọ̀ tóhun àhàdíta náàbì mo ti pọ̀ tóhun gbogbo dájọ́ ṣẹ̀ríà ilé ìṣàrá ilé ìṣàrá ilé ìkádà ilé ìgbá bí ogbẹ́ ti pọ̀ tóhun a ní ìdí pàtàkì tí gbogbo wọn lè wà wa mójútó nǹkan márùn ni nǹkan mélòó nǹkan márùn alukùránì tọ̀kalẹ̀ nínú al-maqsadul awwal tó torí ọ̀tọ̀kalẹ̀ kan al-maqsadul awwal o náà ni hifdhu ad-din hifdhu mara jazakumullah hifdhu ad-din o ní pé alukùránì wa bá wa mójútó ọ̀rọ̀ ẹ̀sìn wa ṣẹ̀ríà wa bá wa mójútó ọ̀rọ̀ ẹ̀sìn wa ta yẹ ká máa jọ́sìn fún àwọn ayà kan bẹ́nu al-Qur'an ní tó wá àdírẹ́sì ni anábí sọ àwọn ọ̀rọ̀ ní tó wá sàlàyé ni báwo láti ẹgbẹ́ ṣe àmójútó ẹ̀sìn wa adúwà lọ́pùsìdú àgbà nínú àwọn maqasidu sharia al-khams sàbẹ́ta ẹlẹ́ẹ̀kejì sharia àwọn àmójútó fún wa ó ní hifzu an-nafs hifzu an-nafs sharia islam wa bá wa protect ẹ̀mí wa ó ti nílà àkọ́kọ́ tó wá pòtẹ́sì fún wa ẹ̀sìn kámọ́ lọ rí sí ẹn tí kò yẹ kí ẹni bá ń bọ́ sọ̀gbọ́ tí ń bọ́ ya tí ń bọ́ bàtálá tí ń lóde tí ń lo gbogbo ẹ̀ ń ṣe tí kò yẹ kí ó sì nìyẹn ṣẹ̀rí àwọn pòtẹ́sì wa pé ká lè mọ́ kùnà níbi ẹni tó yẹ kájọ́ sì fún àwọn ayàkọ́sọ̀kalẹ̀ tó wá dá wa lẹ́kọ̀ọ́

ọlọ́ni níbi jẹ́ tó bá gbẹ̀mí ẹgbẹ̀mí iṣẹ́ náà padà nì ọlọ́ni tó rí jẹ́mí ẹ̀yọ́ mi ènìyàn lẹ́gùn náà ni afẹ́bí kò tẹ́kẹ̀ mi ilé ìmọ̀já ni maqsidu asáàlì wọ́n sáàlì inú maqasidu sharia òun náà ni hifzu al-aql hifzu madha ah, ọlọ́run tóbi lọ́dọ̀ ọlọ́run gan-an ọlọ́run wá ń sọ àwọn òfin kan kalẹ̀ àwọn òfin yẹn kò sí tó wá protect lára wa tó kọjá máa dá aláàkè ẹ má mú jímọ́ kí lọ sí kí ni ó dàrú bára wa láàkàì tàbí ní kullu muskirin khamr wa kullu khamrin haram torí pé yóò dá láàkàì wa abáhànà tánà إن كنت فتى كيف يسعى للجنون من عقل كيف يسعى بالجنون من عقل واجه الخمرة دين صوتهم إن كنت فتى ضبط والوابين أبي كيف يسعى بالجنون من عقل شوف من عقل أنه لا كيف لو جاء الله يبي ويري kí la fẹ́ mú ní pé eléyìí náà tó bá ń tọ́ka lórí nǹkan kan èyí tó ń júwe mú wa ní pé láàtà èèyàn níbi tó wà nínú máa bá inú ṣẹ̀ríà típò rẹ̀ ò bá ga ní kò ní jẹ́ pé yóò wá máa lọ wà nú àwọn mọ̀kọ́ sídùú wa tó tóbi ìwòye kan bẹ̀rẹ̀ ìwòye ẹlẹ́ẹ̀kẹta ìwòye ẹlẹ́ẹ̀kẹta tí ó mọ júwe bí láàká ìṣe tóbi tó fún wa ó ní pé al-aqlu manatun lit-taklif al-aqlu manatun lit-taklif la taklifa bila bila aql níjọ́ tí ó bá ti sí láàká ìfún ìyàmọ́ ṣẹ̀rí aláàrẹ à látọ̀dọ̀ rẹ mọ́ ẹ̀sìn òkú tẹ́sì ẹ̀sìn nìkan bọ́ ìjọ tí ó bá ti sí láàká ìmọ̀ gbogbo pé kìlí kan ní halal kìlí kan ní haram ìwọ́n ti mórí wọ́n bẹ̀ wọ́n ní ẹni tí ò ní láàká ìmọ̀ nínú ṣẹ̀rí àtọ́lọ́ bó bá ilé pààyàn ó di kí ni jẹ́mọ́ àpagbé bọ́ọ̀bá pàtí mọ́tò kalẹ̀ ọwá ríwèrè tí ń mú gí ibò àbóyọkùnmọ̀ ó wá bẹ́ẹ̀ na gíláàsì mọ́tò rẹ̀ sọ́rí tọ́ bá ti ponú onígbà fọ́ mo mọ̀ pé wèrè ní ọgbà àwọn bá bídí ẹ̀bá sanwó rẹ̀ wẹ́ bóyá tó ọba nílùú jẹ̀dí àdá sọ́jí ká nílùú jẹ̀dí àlọ́wà àwọn pàdé ni ṣẹbọ́ ní bóyá wèrè àmórí sílẹ̀ ṣe alákùnrin máa náà tún lè tàkìlì annabi sallallahu alaihi wasallam wani rufi alqalamu an gbogbo tó bá ti àlebọ̀ mú wọn. ṣé ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn tẹ́ bá padà wo tó dé káwọn mẹ́tẹ̀ẹ̀ta di bá ní kan tó bá ṣe in tí ó kúrò lára wọn oná ní kíni jọmọ́ aláàfin ó ní alimna im hata ìsẹ́kì ó tó sùn títí tí ó fi jí in tó bá ń ṣẹlẹ̀ sí lójú oorun àmì ṣe kíni jọmọ́ àníkọ́ àsìkò tó sùn yẹn ìtumọ̀ rẹ̀ ni pé làákàyè rẹ̀ ò ṣe kíni ó ti sùn fún hmm, ẹmọ́lẹ̀ òṣìṣẹ́ ẹgbà tí ó yàwó yìí láàkà ìrẹsẹ̀ kí ni jọmọ́ ó ti sùn gbá láàkà ìsì ti sùn àìsàn pé látẹ̀kìlì ìfàbílá láàkìlwàlá tẹ́kìlì tóorun tó sùn yẹn ọlá pé láàkà ìrẹ ti sùn gbà náà gbogbo tó bá ṣẹlẹ̀ sí lójú oorun yẹn ó ti di kí ni jọmọ́ àṣegbé alábìsínú wà ó látọ̀ ọmọ kékeré títí dìgbà tí obìnrin kó náà sùn lálà ìtumọ̀ ẹ̀ ní pé ọmọ kékeré yẹn làákà ilẹ̀ ò tí ìgbó so gbogbo tọ́mọ kékeré bá ṣe kí ni jọmọ́ àṣegbé èyàn lè wá fún láti gbé mọ́mọ́ sí bẹ́ẹ̀ mọ́kọ́ lè mọ̀ pé kò dáa kódà lọ́jọ́ tó mọ́ ara wọn àbá àti wọ́n tó mọ́ ìdàrú àwọn bẹ́ẹ̀ pé ààyè mọ́ nẹrú ọmọdé báwọn wọ́n ń pè ní làákàyè ṣe fún aláàbàtún muhammad nasruddin Al-Albani alayhi rahmatullah mọ́ kí ibù tí wọ́n bí ọ̀rọ̀ anọmọdé wọ́n tó dìgbà tọ́mọ náà bá tó pọ́mọ ọdún mẹ́wàá ọmọ bí ò bá sì pọ́mọ ọdún mẹ́wàá ni tó bá ti ọkọ̀ mọ́ bọ́ ra lórí náà ní ọdún mọ́ fẹnu sọ fún alẹ́ akramakumullah èyí tó tó ní bẹ́ẹ̀ ọ́n gbẹ́sọ̀ ní dáàdì náà bí sọ ní pé tó bá dọmọdún méje ẹ máa pa ọmọ aláṣẹ́gbó kírun so tó bá ti wá ń pọ́ ọmọdún mẹ́wàá tí ò bá wá kí ìgbà náà lẹ́tọ́ mọ́ṣe kírun kẹtùmọ̀ náà nítorí wá ní pọ́mọdún mẹ́wàá tó bá ti gbé mi òfin ọlọ́run ọlọ́run wá lé ní ká ṣe sùúrù dípò pọ́dún mẹ́wàá ká tó lè máa ná tó kí lábẹ́ mú ní pé láákà ìyẹn náà ló yọ lọ ìkèrè náà lẹ̀ kàtó wá dúrí ẹlẹ́ẹ̀kẹta pé wà á nílì mẹ́jìnà hátà yóò fi kà ẹni tó sì ya wèrè náà gbogbo tó bá ti à ní kọ́ọ̀lẹ̀ àfìgbà tó bá tó dìbò ní láàkà ẹ̀dá àwọn dáhùn yà wọn náà náà wí o táwa ká nínú tíra wọn ẹ̀dá kù àwọn alùsù náà ọkà làákà ìfún àbí wọn ká làákà ìfún ayọ̀ àmọ́ tẹ wá ní làákà ì ta ló ní ṣẹ̀rí àti ṣẹ̀rí òfin kọ́lọ́rù níjọ́ tí ò bá ti làákà ìmọ́ tí ò sófin mọ́ yìí níjọ́ tí làákà ìbá ti ń bẹ òfin bẹ̀ subhanallah àwọn àbá àti máa discourse masalatu masalatu sala ìrùn kíkí gbé jẹ́ pé ìrún ó tóbi tààtù ma ní òfin wé wà máa ja'alna alaykum fi dí mẹ́ṣàl ìgbà tó débi ìrún ọlọ́run yọ̀ǹda ẹ̀ kò ṣe gírí jama kò yọ̀ǹda ẹ̀ àwọn ni èyàn gọ́lọ́ bèèrè lọ́wọ́ àwọn àfáà irú ààrẹ wo ló lè ti èèyàn téèyàn lè fi fi irun bí odidi ọjọ́ kan lẹ̀ kó wá máa sánjọ́ kejì wọn ní kò sí àfi àárẹ̀ ẹ̀yọ̀ kan àárẹ̀ ìwọ̀n òjọ́mọ́ irú àárẹ̀ wo àárẹ̀ tó bá ti tako tó affecti làákàyè àárẹ̀ tí ó bá ti affecti pọ̀lọ́pìn ìgbà tí ààrẹ tó fún ẹ ò bá ti àfẹ́kì làákàì o gbọ́dọ̀ kí gbogbo ìrun sí àsìkò rẹ̀ gbogbo ìrun sí kí ìjọba àsìkò rẹ̀ wọ́n ṣe sí pé kò jẹ méjì pọ̀ ó parí àmọ́sọ̀ wá jẹ ìrun mẹ́rin papọ̀ ẹ̀dẹ̀ títẹ̀ bí áwọ́ kàn ẹmọ ẹlòmí tí máa lérí àmà mú ọmọ aláwọ̀ ń gbóná òtútù mú gbogbo yìí náà ti ń gbọ́n ẹbí gẹ́gẹ́ gírígírí ó lè mọ́ kírun láti àárọ̀ dalẹ́ tó bá tún wá dé tó bá tún wá ń béèrè yẹn kọ́ ọmọ ìyá kan ti ṣe bẹ́ẹ̀ rí o ó tún wá dé tó wá ń béèrè pẹ́sẹ̀ wọn á ah, tó bá díjọ́ mi ṣẹ̀rí àwòjọ ń da kẹwàá jẹ ìrún mẹ́rin papọ̀ báyìí àṣàṣẹ ah, gbójú wí ni àti mò ń gbọ́n gbogbo yìí mi gẹ́ ti ń gbọ́n ẹ́ lákàyè ti wà bí wà ó ní àlàkàyè ah, òní òkò gbọ́n àti láàká yóò bá ti gbọ̀n tó lóò yọ dẹ̀ àmọ́ bí láàká ìbá bí ló tó yìí torí àsìkò kí n máa da wálé díẹ̀ bí láàká ìṣe tó yìí bí ṣe yá kan lé tó yìí àlàákìlù tàbí'un lè nàkì àlàákìlù tàbí'un lè lè nàkì wà nàkìlù mọ́túbọ̀ láàká ìbó ṣe wá tó yẹn ó gbọ́dọ̀ máa tẹ̀lé kí lọ́lọ́run wí ni o ó dẹ̀ gbọ́dọ̀ máa tẹ̀lé kí lànàbì wí ọmọ kéhù ni làákà ìgbọ́dọ̀ ma jẹ́ níwájú ọ̀rọ̀ ọlọ́run àti níwájú ọ̀rọ̀ ànábì ń bí wàhálà ti dèrè tẹ́rí torí àwọn tá a sàlàyé

والأشاعرة والماتريدية àwọn àṣáyírọ̀ ها؟ dé òní àádébẹ̀ ní ìsìn àwọn àṣáyírọ̀ wọ́n ti fẹ́ mọ́ gbé láwùjọ díwà iná àwọn náà kódà àwọn kan ṣe dáwọ́rọ̀ lọ́wọ́ nínú wọn báyìí ẹ̀rẹ́ mọ́ bọ̀mọ́ náà ó ti ẹ̀dá

ẹ́ wọ́n kú bẹ̀ náà nù ìtumọ̀ ẹni pé ẹ̀yà alùsùnà yìí o kẹrí àwọn dáwọ̀ tí wọ́n ń jẹun bí ti dá àwọn sínú odò ní ìjọkù ní ká máa kó ẹja torí àwọn ọmọ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn dáwọ̀ tẹ́ wọn nìyẹn kébé enu tẹ́ ti nìkan bẹ́ẹ̀ bá ti tù wọ́n lọ bí tíra kíkà tíra ó jẹ́ kí wọ́n mọ̀ pé èèyàn kọ́lá máa ń tẹ̀lé tó bá wà nínú mímọ̀ ní kíni náà ń tẹ̀lé ẹ̀rọ wà máa dà wá àti wọn papọ̀ so ẹnìkan kò ní dé nínú ọgbà tó fún wa pé kọ́lá mùdírù náà á ní gbẹmọ ẹ̀sán ọ̀rọ̀ alùkùránì là ń sọ ẹ̀ tàbí kò ní kọ́lá ṣe kù náà kíra sọ fún gẹnu ẹ̀sán ìmọ̀ ló kù so tó bá dẹ̀ ti wá dọ̀rọ̀ mọ̀ báwọn sẹ́wọ̀n pé ogun ó já kí ogun ó bàjá walhamdulillahi alladhi bi ni'matihi tatimmu tẹwàrá wọn tí wọ́n máa ń gbé làákàyè ìròrí wọn wá ní pé wọ́n máa ń gbọ́lá fún làákàyè ju alùkùránì lọ tí ayá alùkùránì bá dé gan ìdí làákàyè wọn bá dá lẹ́jọ́ wọ́n sì gbé e léwájú tí alùkùránì bẹ̀rù orí eléyìí làwọn mọ̀ àwọn àṣáyírọ̀ tó láwọn tako mọ̀tẹ́dílà náà orí ẹ̀ náà náà padà wà wọ́n tún wá padà tako lákàyọ̀ náà tó nígbà táwọn mọ̀tẹ́dílà tako gbogbo sífà òsì tó ń lò kọjá kí nìjọba lákàyọ̀ àṣáyírọ̀ wá ní irọ́ gbogbo náà tako àwa náà àgírí àmọ́ méje kan bẹ tí kò yẹ kan tako kí làṣáyírọ̀ ti gbé wọlé torí làákà ìtínú òtẹ́jìlá bí tako gbogbo sifat làákà ìyẹn náà ló yẹgẹ́ bí tako méje tẹ́lẹ́dẹ́kínú tẹ́lẹ́gbà àmọ́ ogun àwọn àṣà ìrọ̀ ọ̀dá ìpé mo rí gbówà náà ọ̀tọ́ tí ìdíwó tí ìlú dáwọ́rọ̀ kò ní bẹ́jẹ̀ wọ́n bẹ̀ púpọ̀ àmọ́ ṣe rí kágbílà ká ìsíwájú ẹ̀ àwọn ọmọ tẹ́jìlá wọ́n ní òṣùlù márùn-ún kan wọ́n láfáà mọ́ ìpìlẹ̀ wọn àkọ́kọ́ ìpìlẹ̀ àwọn Mu'tazila àkọ́kọ́ ó ní at-tawhid alìjíwà pé jọmọ́ at-tawhid bàbá ti tán yí bèèrè bèèrè lórí tàwí ẹni tí ó bá ti wá mọ́ àwà kọrin fún àbí àkọrin bẹ́ẹ̀ tí ó bá ti mọ́ at-tawhid lọ́dọ̀ wọn má ṣe bí tawhid rẹ̀ ni pé ta'til as tààtìlú àṣìfà ike gbogbo jíjẹ́ ìfàṣọ́ náà ṣe jíjẹ́ bẹ̀ gbogbo ọlọ́run aróyìn ààrẹ pòun lọ́wọ́ ọlọ́run aróyìn ààrẹ pòun lẹ́sẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run aróyìn ayé ọ̀rọ̀ sí jíjẹ́ bẹ̀ wọ́n gbà pé gbogbo táwọn sọ yìí ti jọ ti àwọn ẹ̀dá ọlọ́run àwọn afọpọlọ wọn lásán tú àyà lẹ́yìn tàkà méjìlì yìí ṣẹ̀ pẹ̀lú làákàyà wọn yìí àwọn ògbọ́rọ̀ eléyìí àwọn apẹ̀rú ròrí bẹ́ẹ̀ wọ́n pè ní tàwṣì ibi àwọn lọ́rẹ̀ o ẹlẹ́ẹ̀kejì wá ní al'adìl al'aslu thani min hadhi al-usul al-khamsa al-madha al'adìl ìjàmà túnmà al'adìl lọ́dọ̀ al'adìl indahum nafyu al-qadar nafyu madha

bà wá dí ogun àwọn àṣà ìrọ̀ ó ti ṣe gíní afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ a ti rí pé àwọn náà ti tó àwọn ọmọléke wọ́n ta bẹ̀yìn ọkùpá ìgbogbo àdúgbò ẹ máa lọ ṣe tẹ̀wọ́rọ̀ ẹ máa lọ ṣe muhammarat adẹ́hàn ọ̀dàlẹ̀ akọ̀wé ah, kò ní fẹ́ sú wọn eh, wọ́n palẹ̀ mọ́ wọ́n palẹ̀ mọ́

ẹjẹ́ wá tutù wa tàbí ní káàkiri lórí kẹ́kọ̀ọ́ Mu'tazila ti kọ̀dàrí àtàwọn tó lọ ní ìlànà wọn wọ́n wò pé tàbá ní kọ́dàrù bẹ̀rẹ̀ àfáà yóò wá fẹ́yàwó láàrin ọdún kan àbọ̀ ìyàwó wọn bímọ lẹ́nu gbàtí ìyàwó wọn bímọ wọ́n rọkọ bẹ̀m̀bẹ̀ lẹ́yìn ọkọ bẹ̀m̀bẹ̀ wọ́n tún kọ́lé lẹ́yìn pé wọ́n kọ́lé wọ́n tún ń ṣe ríbiríbi ìmọ̀ wọn lékún gbogbo nǹkan ṣá ń ṣe dáadáa ok èmi náà àwájọ wà ní ayé abẹ́nìkejì náà wà pẹ̀lú wọn ẹnìkejì kó tó rí yàwó fẹ́ ó ti yà ńlá yà wàhálà nígbà tó ti fẹ́ yàwó ọ̀gán owó ọmọwọ́mọ bá kò oúnjẹ àárọ̀ kìí bá tọ̀tán kò rílé gidi gbé ìdarí ń sùn kí ìyá tó sì bí àbá wọ́n lóyún oṣù mélòó oṣù mẹ́ta ẹni kejì oyún oṣù mélòó oyún oṣù mẹ́ta ẹ̀dàkùn abẹ́ kí lágbé sí pé ó ṣẹlẹ̀ ráhùn agbẹ́ kí nìjọba kádàrà ayú ẹ̀kọ́ ní táwọn ọmọ ìṣẹ́júlọ́wọ́ gbàrù àwọn wa ní a tá a bá ti fi rú eléyìn rinlẹ̀ àbòsí ti wọ̀ ọ́ òsì déédéé mẹ́rin kò sí kíní kò sí kíní bẹ́ẹ̀ ló jẹ́ pé nù wọn ni pé àlà ádìlù déédéé àwọn wa fẹ́ fi erin lẹ̀ nínú ọ̀nà táwọn wa máa fi déédéé erin lẹ̀ fọ́lọ́run ó ní pé kò sí nǹkan tí ń jẹ́ kádà torí tẹ́ bá ti fi kádà rárin lẹ̀ fọ́lọ́run ẹ ti fi àbò sí rí lẹ̀ fún lọ́jọ́ ti wọn nírò sí ti wọn. nísìnyí àwọn ọjà ló ń jáde

àdígbè èèyàn lè bẹ́ ka àwọn àṣà ìrọ̀ tó dáàlì mọ́múlì kò kọ́ rí gan-an aṣáàrí ni wọ́n tí ó àti jẹ́ ó tí wà ní òṣèlú àà bukari bẹ́ jìnà gbóngbólẹ̀ Yorùbá lẹ́tún kà mára àwọn àṣà ìrọ̀ ókè kò tí wàhálà ẹṣà mọ́ bọ̀ ẹ̀yìn rìn yìí ni gèjé gíní gèjé ayé jẹ́ ẹ mọ́ bọ̀ ẹjọ́ mọ̀ pé àwọn èèyàn náà ń bẹ ní ọmọ ẹkàn mọ́jú ó débì kọ̀dẹ́ padà ohun tó tó máa rí pé gbàdẹ́ mọ́ rí kí dáwọ́rọ̀ ọmọ lọ jọmọ́ kọ̀dárí àwọn ọ̀tẹ́jìlá gbogbo wọn wọ́n rò pé ńgbà ń lóyún ilé ìfóṣù mẹ́sàn wọ́n lóyún ẹnìkejì náà fóṣù mẹ́sàn ẹwà lọ́lọ́ níkélé yóò lówó ó wá níkélé yóò má ní owó wọ́n lóyún ilé ìfóṣù mẹ́sàn ilé náà oṣù mẹ́sàn àwọn ará méjèèjì lọ lékí ó èmi wá lọ lékí ó èmi ò mọ́ a ní lọ lékí ó àwọn wá mọ́ kí lèmi ṣe dé ní òfin lè mọ́ kí làwọn wá ṣe tọ́bí lè ṣe kí ni sábì lè mọ́ tẹwàá ní àpọ́nà ah, ti kádàrà kádàrà àwọn ní ah, ọlọ́run ọba ìṣọba alábùsí jama tí mọ̀ tẹ́jílà bá sọ̀rọ̀ ilé ìtàló lè fi rọ́dù fún wọn tàló lè fún wọn ní èsì ọ̀rọ̀ ayé ẹ̀wọ̀ àwọn èèyàn òní náwọ́ láàrínlá mo ní èèyàn kan èèyàn méjì subhanallah subhanallah èèyàn mẹ́ta mẹ́rin ẹlòmí ìlọ́nà ìbá lọ sí ọ̀rọ̀ bá náwọ́ èèyàn márùn-ún èèyàn mẹ́fà la ilaha illallah tẹ́lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ó dìmù tẹ́jú láyá yìí èèyàn méje ẹ̀yìn náà ti náà ìdẹ́jú náà lẹ́ẹ̀kan náà èèyàn méje ládùúgbò àwọn aṣọ ikú bí àlàbẹ́ tó 300 níbi táwọn inna lillahi wa inna ilaihi raji'un mi sọ ní hálùkọ̀ kí lálílé ni ẹ̀rọ àkídà lọ́nà àfihàn àkínà láti gbọ́ agbọ̀gbọ̀ ọ̀sáàkàlẹ̀dín ọdíjẹ̀ àríwá ìsáàkàmá ọdíjẹ̀ òun náà ni òsì yé yí aláàrin ọpọlọ náà bẹ́bí ìdá ọ̀rọ̀ kọ́dàrù ọpọlọ lásán náà ló tó fún wọn létí ṣùgbọ́n jẹ́ tó sì wọ́n débi ọ̀rọ̀ ẹni pé taqdimul aqli ala an-naql ogun tó bá wù lòun wọ́n sí olóhun ṣe léyìí olóhun ṣe léyìí tí wọ́n pọ̀ra ojú wàhálà tí wọ́n pọ̀ra ojú wàhálà yìí wọ́n ní pọ̀ra ojú wàhálà olúwàdíwà yíyẹ mùsáàtìkà lọ́wọ́ bí dúrí fàlákà sífàlà hù ìlàhù pé tó bá fi nira kan kò sẹ́ni ó lè mú tó lè gbé kó àbídámi jẹ́ kìrìtì ọlọ́run ọba yẹn lọ́ba máa fi nira kan yàn bàtà yẹ kó gba ogorú kẹ bọ́lá wọn bá lè fa burúkọ yẹn o lè fi dára kan yẹn ó lè fi gbá kan yẹn ó lè fa owó kan yẹn kò yẹ pé ìta pè láburú yẹn lọ́dọ̀ tiwa ni ó ti jẹ́ fa burú lóde bọ̀ lọ́dọ̀ ti àwọn aṣọ aṣọ ìjọ. kò ní tó gẹ́gẹ́ bí ìṣesí so àwọn àbáwọ̀ padà kọ̀ntínú alùsùlù hamsa yẹn wọ́n sọ pé fún wa torí pé ó ní ká náà wọ́n ti taari yẹn márùn-ún mẹ́fà méje so àwọn akọ yẹn náà lórí ìjòkó yìí ṣùgbọ́n àásọ fún wọn báyìí ẹgbọ́n mélòó láti kọ́ méjì tọ̀ torí ẹ̀ àákọ yòókù náà inshallah láti kọ́ méjì báwọn wọn wà kẹrẹ wa ní mẹ́ta tí yòókù inshallah ká lọ ṣàlùwà lákàtẹ́rù.